mo ṣàfùyè ó yá down baby down ṣe ló kẹtàn ṣe ló kẹtàn tọkìlá tọkìlá ókè bẹ̀rẹ̀ kó iskaba <laughs> ókè mo dẹ̀ lérò pé tún gbádùn títí mádùn are you okay ṣe wà okay èmi ti wà ọ̀rẹ́ tí mo wà okay lórí Orísun lọ́wọ́lọ́wọ́ báyìí mo dẹ̀ mọ̀ pé ìtẹ̀ wà lé náà ẹ ti ń feel alright ẹ̀ ń wà okay bẹ́ẹ̀ ni pẹ̀lú ètò Miliki Express pẹ̀lú àyànfẹ́ yín olólùfẹ́ yín Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ ẹ ti mọ̀ pé lábala tí mo wà yìí abala entertainment news inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún tí n bá ti kan <laughs> ibi tí mo ti máa ma gist yín lọ́lọ́kọ̀ òjọ̀ kan lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní entertainment industry ẹ ti mọ̀ pé àyìnkẹ́ kò ní ṣaláì máa fún yín tán mo di wá ni ó ti yẹ as usual bí mo ṣe máa ń dì ẹ jẹ́ kí kọ́kọ́ máa mú báyìí akíkẹ́ s1 malaika tẹ bá ń gbọ́ ìmẹ̀kọ aláàjì tẹ bá ń gbọ́ màdìbà tẹ bá ń gbọ́ ìkí ànábì tẹ́ ẹ bá ń gbọ́ qbla yé ṣẹ́yìn mi ò yọ qbla fuji <laughs> bẹ́ẹ̀ ni aláyélúwà ló ń jẹ́ bẹ́ẹ̀ nísìnyẹn tẹ̀sí wá mọ orúkọ tí wọ́n ń pè wọ́n wọ́n ń pè wọ́n ní password fuji yẹ́sọ gbogbo àwọn olólùfẹ́ wọn ẹbí ara wọn jáde wọ́n kí wọn káàbọ̀ nítorí pé kí ni wọ́n lọ díẹ̀ bàbá lọ jẹ gbádùn lókè òkun ló tẹ bọ́ ṣe ń mú ti Dubai lọ́ mú ti Canada lọ́ mú ti USA wọ́n ṣáà ń wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ KS1 Malaika tó bá ti dìgbà ti bẹ́ẹ̀dẹ̀ wọn bẹ́ẹ̀dẹ̀ wọn ti kọjá yà àmọ́ tó bá ti dìgbà tí bẹ́ẹ̀dẹ̀ wọn ti súnmọ́ bẹ́ẹ̀ ọ̀ọ́ ọmọ máa gbé wọn lọ lọ́tún lọ́sì ni wọ́n dẹ̀ wò pé ókè a fẹ́ gbé KS1 Malaika kúrò ní ilẹ̀ Nàìjíríà lọ sókè òkun ó dàbí pé oṣù bíi méjì sí mẹ́ta ni bàbá máa lò bẹ́kẹ̀ àwọn ní báyìí inú gbogbo àwọn èèyàn dún ayọ̀ láti tún kí KS1 Malaika padà wá sí nàìjíríà bàbá tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà nìyẹn sharp sharp àmọ́ lórí social media ní instagram bàbá wa sọ pé ká sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn wípé ẹ kú ojú orin wọn tuntun tó ń bọ̀ èmi náà rí díẹ̀ celebrate òun ni wọ́n pe àkọlé rẹ̀ akíké ẹ̀sán malaika aláyélúwà sulaimon adékúnlé pé wọ́n káàbọ̀ láti òkè òkun tí wọ́n lọ. mo tẹ̀síwájú ní abala entertainment news gbogbo aná la mọ̀ daniel fún wọn nílẹ̀ gọ́và má ṣe kà ókè yíwá mi ègé ó ti yẹ tó bá ń gbọ́ nígà yé ṣé kí ni gẹ́sẹ̀ wọn ni wọn máa sùn lórí Orísun má jẹ́ kó kó omi kándù sí ẹ lẹ́sẹ̀ ó ti yẹ Danny S àti Ọlámídé wọ́n ti gbé single kan síta tí àkọlé rẹ̀ ń jẹ́ wàká jẹ́jẹ́ òun ló tún da gbogbo ògbóró rúbà ẹ̀ wọ́n ṣẹ̀ drop orin yẹn ni aside hot wọ́n ní kẹ́ máa ṣe kí ni kẹ́ máa tẹ̀ jẹ́jẹ́ jẹ́jẹ́ òun ṣá ló láyé jẹ́jẹ́ ló láyé o nọ́ọ̀dù nọ́ọ̀dù wọn fi gàràgàrà kọ́ lọ́ fi ń ṣe fìrìgbòdè sílẹ̀kùn ẹni tó bá ṣe kí ni ẹni tó bá ní kọ́kọ́rọ́ jẹ́jẹ́ lọ́wọ́ <laughs> òun ló máa ṣe kí ni òun ló máa ṣí daniels àti ọlámídé wọ́n ṣe drop new single tí àkọlé rẹ̀ ń jẹ́ jẹ́jẹ́ ni ẹ lọ ṣe kí ẹ lọ grab your copy ẹ lọ download ẹ kẹ́yìn náà lọ rí gbọ́ kẹ́ mọ nǹkan tí jẹ́jẹ́ sọ yes wàá ka jẹ́jẹ́ wọ́n ní kó máa ṣe kí máa tẹ̀ jẹ́jẹ́ easy what easy does it mo ń tẹ̀síwájú ní abala entertainment news akí Dr. Adéwálé Àyùbá nídòfújì láàrin ẹ̀rì bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa jó yé ẹ̀rì wa upstanding gẹ́gẹ́gẹ́ ẹ́ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ dídín yé dídín dídín dídín dídín dídín dídín dídín dídín dídín gẹ́ gẹ́ gẹ́ gẹ́ kí ni Dr. Adéwálé Àyùbá ṣe wọ́n ṣe ọjọ́ ìbí wọn gbogbo ẹbí ará ìlú home and abroad ni wọ́n jáde ní wọ́n kí Dr. Adéwálé Àyùbá pé wọ́n kú ayẹyẹ ọjọ́bí àwa náà wọ́n á ń gbà ládùúrà láti iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun wípé ẹ̀mí á ṣe plenty igba ọdún ọdún kan ni gbogbo ẹ̀yin tèmi rẹ mò ń tẹ̀síwájú ní abala entertainment news gbogbo wa náà la mọ̀ Wájé tẹ́ a bá ń sọ̀rọ̀ Wájé ẹ ti mọ̀ pé Ọlọ́run fún ní ohun orin tó ṣe kí ni tó ta tó ta geere fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́dún mi gbà ẹ nígbà táwọn pisco ẹgbẹ́ yìí gàtà sí dùn mí dùn mí tẹ́ ẹ bá ń gbóhùn obìnrin kan nínú orin yẹn ohun wájé ni so a máa sọ wípé wájé ti bẹ̀rẹ̀ orin yẹn náà láti way back ó ti bẹ̀rẹ̀ orin yẹn tipẹ́tipẹ́ àmọ́ láìpẹ́ yìí ni wájé jáde sí orí social media wípé orin ò gbé òun mọ́ o wípé òun fẹ́ lọ máa ṣe àwọn nǹkan míì ó ní orin ńbà mm, mm, mm, wípé òun yapọ̀ òun òun yẹsẹ̀ òun ó ẹ mọ̀ ó kéèyàn tó lè jáde kó tó lè máa sọrú nǹkan bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ah ah ó ní ìgboyà ni kò dẹ̀ tán rẹ̀ cause ó mọ nǹkan tó ń lọ ó mọ bó ṣe ń lọ nígbà tó dáwà drop ọ̀rọ̀ yìí pé òkè orin òun gbóhùn mọ́ òun fẹ́ máa lọ ṣe nǹkan mi o àwọn èèyàn bá tún dé o èébú yìí ti pọ̀ jù <laughs> àwọn tó support ẹ̀ wọ́n ní okay àwọn wish ẹ̀ best of luck o àwọn tó dẹ̀ bú pé before o èmi oríṣiríṣi ṣàlárí lórí social media tó jẹ́ pé mi tiẹ̀ fẹ́ máa sọ mọ̀ kí ló wá ṣẹlẹ̀ gangan tá a bá rántí Dani Young ṣe rántí Dani Young tẹ bá rántí Dani Young ń gbà yẹn Dani Young wá jáde ó ní pé gbogbo àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ yìí ẹ lọ sinmi ariwo kò easy ẹ ti máa ń believe pé tó lórí bá ti wà tí kò bá ti kọrin ẹ ti máa rò pé òkè ìyá ti jẹ́ nìyẹn bóyá kò rówó tó fẹ́ fi ṣe rin bóyá kò rówó tó fẹ́ fi ṣe swag bóyá kò rówó tó fẹ́ ṣe oríṣiríṣi ó ní kò rí bẹ́ẹ̀ ó ní kálukú lè wò pé òkè ní tí mo dé èmi ìfẹ́ kọrin mọ́ kí tún ṣe kọ́ mi Dani Dani Young jáde ó ṣáà ó ẹmọ ó gbèjà wájé pé òun nífẹ̀ẹ́ ìgboyà ẹ̀mí ìgboyà tí ẹ̀wà jẹ́ni tó fi jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ọlọ́run máa máa tì lẹ́ni pé kí gbogbo àwọn kéne àwọn oníbàjẹ́ <laughs> àwọn onílara kọ́ lọ mèṣíọ́nù pé kọ́ ṣe kíni kọ́ mẹ́nu mọ́ kí wọ́n dákẹ́ bẹ̀. gbogbo ẹ̀yin tèmi nílé àánú ìjì báyìí lọ ní abala entertainment news orin wo ni mo fẹ́ kẹlẹ́ jó sí báyìí ok ẹ jẹ́ ká lọ gbọ́ daniels ege fún ọ nílẹ̀ gova má ṣe kà nígà yé. Yeah máa sùn lórí Orísun lẹ́yìn tẹ́ bá gbọ́ Daniels kẹ́ wá lọ́jọ́ sí Ọlámídé ọmọ sáyẹnsì ẹ̀ wọ́n ti gbọ́ kẹ́míkà kò ó ti ẹyin ẹ jẹ́ ká lọ́jọ́ sórí yẹn à ń padà bọ̀ ẹ má gbé kúrò lórí Orísun.